ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀yin ni mo sá tí o mo dẹ̀ fẹ́ kẹ́ gbà mí kẹ́ dẹ̀ ràn mí lọ́wọ́ nípa òkú Mohbad mo gbàdúrà pé ẹ̀mí rí kú ọmọ o ẹ̀dẹ̀ ní ṣọ̀fọ̀ ọmọ ọmọ ológo yìí ò ní wọlé o wọ́n ti release Mohbad tipẹ́tipẹ́ tí mo ti gbọ́ ìgbà tán ti ṣe autopsy tán ti release ẹ̀ ṣùgbọ́n bàbá ẹ̀ ni kò fún wa láyè láti jẹ́ kí wọ́n sin ọmọ yẹn ó ṣáà ọmọ yẹn síbẹ̀ ṣùgbọ́n wà tí mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí kò gbé bẹ́ẹ̀ mi mo wá òpin kí ni mo fẹ́ ṣe mo lọ sọ́dọ̀ commissioner of police ní last week mo lọ bá wọn ìgbà tí mo máa débẹ̀ gan wọ́n tún sọ̀rọ̀ sí mi pọ́n ti release mi báàjì tipẹ́tipẹ́ ipe kí ló tà ń fi òkú ọmọ ìráre pé ṣe inú wa dùn sí ni ṣùgbọ́n mo kàn yọ̀ǹda gbogbo nǹkan tó ń ṣe tí bàbá ẹ̀ ń sọ àtoríṣiríṣi ọ̀rọ̀ tó ń sọ mo kàn ti yọ̀ǹda ẹ̀ sílẹ̀ fún ọlọ́run torí ọlọ́run ló gbèjà mi ṣùgbọ́n mo képe yẹn ọmọ nàìjíríà ẹ̀yin abiyamọ ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ ràn mí lọ́wọ́ láti jẹ́ kí wọ́n sin ọmọ mi ọmọ mi ń dààmú káàkiri ni ọmọ mi sáré kiri èmi gan omi ò ní ìsinmi ẹjọ́ ẹ ṣàánú mi ẹ̀yin tẹ́ lọ bá mi wó òkú Mohbad ẹjọ́ ẹ dìde ẹ dìde ẹ padà ẹ bá mi sin ọmọ yìí padà ìrànlọ́wọ́ tí mo bẹ̀bẹ̀ fún nìyẹn o àánú tí mo dẹ̀ bẹ̀bẹ̀ fún nìyẹn iṣẹ́ pé bíyà mi ò lè sọ̀rọ̀ o ṣùgbọ́n mo fa gbogbo nǹkan pátápátá mo fà lé ọlọ́run lọ́wọ́ gbogbo ẹjọ́ tí bàbá ẹ̀ rò mo fi sí ìdájọ́ ọlọ́run ọlọ́run ló máa ṣèdájọ́ èmi àti ẹ̀ ẹ̀ lè ṣèdájọ́ èmi àti ẹ̀ o ṣùgbọ́n ọlọ́run tó dá èmi àti ẹ̀ tó fún wa ní mùbàtì ó máa ṣèdájọ́ èmi àti ẹ̀ ẹ dìde kẹràn lọ́ọ́ ẹ bá mi sin ọmọ mi torí mi mọ́rìsì tó ṣe dá ọmọ yẹn dúró síbi tó wà kí gbogbo wa rántí ọjọ́ tá a máa sùn tá a máa kú bó ṣe fi òkú ọmọ kékeré tán fi ń ráre kò ń ṣe ìdùnnú ti tèmi náà ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe mo ti bẹ́ẹ̀ pé kó jẹ́ ká sin ọmọ yìí oríṣiríṣi ọ̀rọ̀ ló ń gbé gbà bú mi ó dẹ̀ sẹ̀ tún promise ni pé òun ti gbọ́ ọ̀rọ̀ tí mo sọ lẹ́yìn yẹn ni mo tún rí àwọn nǹkan mi tí kò yẹ kí n máa rí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi mo fẹ́ kẹ́ ẹ dúró tì mí ẹ̀yin ọmọ nàìjíríà láti lè sin ọmọ mi ẹ̀yin rírú ẹ̀ lọ́jọ́ ayé yín o ilé ò ní gbóná ọmọ yín ọ̀nà òdẹ̀ ní náà nì mo náà tí mo fẹ́ sọ ṣùgbọ́n mi ò fẹ́ sọ anything ta ló máa kú máa máa ṣe interview wọn máa fi mí pa owó lórí ọmọ mi ọmọ tó ń tọ́jú wa ọmọ tó nífẹ̀ẹ́ wa ọmọ tó bẹ̀rù wa ọmọ tí mo gbé lẹ́yìn ọlọ́run ọmọ yẹn ló kù fún mi ṣùgbọ́n ẹ dìde ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ má jẹ́ kọ́mọ mi wà bó ṣe wà yẹn kò ń ṣòkò ẹran kò dẹ́ ń ṣòkò ajá mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ ní gbogbo ọmọ nàìjíríà yẹn ọ̀dọ́ nàìjíríà yẹn ọmọ ọ̀dọ́ tẹ̀wá ní nàìjíríà yẹn ọ̀rẹ́ Mohbad ẹ̀ dìde ṣé ẹ fẹ́ máa wò kó ọmọ mi kó máa ráre ni ẹ jọ ẹ ṣàánú fún mi ẹ jọ ẹ ràn mí lọ́wọ́ ẹ má jẹ́ kókò Mohbad ráre gbogbo ala máa kú ibi tí Mohbad lọ gbogbo ala máa lọ síbẹ̀ ẹ jọ ẹ má kẹ́yìn kan máa fi àkàbà kó máa fi gun ebè lórí ọ̀rọ̀ Mohbad o ẹ̀mẹ́jì táwọn kan máa fi báyìí pa owó ọmọ ọlọ́mọ ọmọ ológo ẹ wò bá ṣe ń ṣe ẹ wò bá ṣe ṣe ọmọ ìyá ọmọ ìwọ̀n náà náà náà náà tó fi kú ni ẹ sì wọ̀n kan tó tún ṣẹlẹ̀ tí wọ́n sìn ẹ ṣàánú mi ẹ gbà mí ọlọ́run máa gbà yín náà ẹ ràn mí lọ́wọ́ ẹ jà fún mi ẹ ràn mí lọ́wọ́ mi ò rẹ́yìn kankan gbọ́kànlé o mi ìrẹ́yìn kankan farasin ẹ̀yin ọmọ nàìjíríà nìkan Tinubu bàbá Tinubu jọ ẹ gbà mí ẹ má wò mí ràn ẹ ṣàánú mi ràn mí lọ́wọ́ láti sin ọmọ mi mo mọ̀ pé kò ná yín ní kankan o kò ná yín kankan láti lè bá mi sí kí ọmọ yẹn kó lè ní ìsinmi ẹ ṣàánú fún mi ẹ ní rúkọ ọmọ o ogun ọmọ yóò ní wọ mi o ayé ò ní dààmú yín o ìbànújẹ́ ò ní wọnú ayé yẹn jọ ẹ ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ yìí ni mo fẹ́ ìrànlọ́wọ́ ni mo fẹ́ o ẹ jọ̀ọ́ o ẹ mi ò béèrè owó lọ́wọ́ yẹn ṣàbà mi san mi ẹ ọlọ́run mo fi gbogbo ètò kù sílẹ̀ mo fi fún ọlọ́run ọlọ́run tó dá mi tó dá Mohbad mo wá fi gbogbo ètò kù sílẹ̀ fún ọlọ́run lọ́bẹ̀ lẹ́sàn-án o ọlọ́run ló máa ń sọ fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ o ọlọ́run ló mọ ìkọ̀kọ̀ àti gbangba wa o kálukú la máa jíyè iṣẹ́ ọwọ́ wa níwájú ọlọ́run ṣùgbọ́n ẹ ràn mí lọ́wọ́ ẹ gbèjà mi jà ẹ sì rí bí mo ṣe wà mi ò lè dájà mi lè gbèjà ara mi jà tí n bá lè gbèjà ara mi jà ni màá ti jáde ṣùgbọ́n mo fi gbogbo tó kù sílẹ̀ mo fún ọlọ́run mo fi gbogbo fi yòókù mo fi ọlọ́run kí ọlọ́run kó ṣe ìdájọ́ kí ọlọ́run kó gbèjà mi jà kí ọlọ́run kó gbẹ̀san Mohbad ọwọ́ fi ọmọ mi pawó ọmọ tó yẹ kí wọ́n ṣàánú mi ṣé ọmọ fẹ́ kí rẹ̀ ṣẹlẹ̀ nínú ilé wọn ni ṣé ọmọ fẹ́ kí rẹ̀ ṣẹlẹ̀ ọwọ́ nípa ọmọ sáà gbogbo àwọn tó fẹ́ tó fẹ́ interview mi kẹ́yìn ọkọ máa interview mi òkú ọmọ màá ní ọmọ ológo ọmọ kan bí hundred ni Mohbad fún mi ọmọ tí mi ò mọ̀ kó lè kú láéláé ọmọ tí mo mọ̀ pé òun ló máa sinmi ọmọ tí mo mọ̀ pé òun ló tọ́jú mi òun ló fún mi ní jíjà ló fún mi mu ọwọ́ dà mí so God ẹ ṣàánú mi ẹ gbèjà mi mi ò ní agbára ẹ bá mi sí tẹ bá bá mi sí ìfọ̀kànbalẹ̀ mi o tẹ bàbá mi sí ni mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi o ẹ̀yin abiyamọ ọ̀run ẹjọ́ ẹ dìde fún abiyamọ ayé láti ràn mí lọ́wọ́ torí mi ò lè dá ìjà yìí jà ó ti sú mi gbogbo agbára tí mo ní láti fi bẹ bàbá ẹ̀ mo ti fi bẹ ẹ́ ṣùgbọ́n kò gbà mí ìdẹ̀wọ̀n nǹkan tó tún fẹ́ wọ́n ti ṣọ́ọ̀tì wọ́n ti rìlíìsì ọmọ fún wa kọjá ká lọ sin ṣódà ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n wá bẹ̀ inú bá ti jẹ́ wọ́n dẹ inú bá ti rú ọmọ tí ọlọ́run yọ̀ǹda fún wa ẹ ṣàánú fún mi ẹ ràn mí lọ́wọ́